أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد kí a sọ wípé àìjẹrí ìrìn alápàlẹ ṣùgbọ́n bí máa jẹ́ ní èèyàn ó dára pàlẹ wọ́n fi máa dé èèyàn lápàlẹ ọ̀kan inú ẹ̀ ní àlàó síbẹ̀ nàbẹ̀ ní àlàó ìlú màrà pàlẹ síbẹ̀ nàbẹ̀. Ilé ọjọ́ méje ti lábọ́ àkáàmù àkáàmù náà.

ó tún wá kó àwọn dáadáa àmàrà olùyàn tó máa jẹ ní àfọ̀nì níbẹ̀ náà lọ́wọ́ ẹ̀. lẹ́yìn báàbù tí màá bọ̀kọ́ rí náà ti fẹ́ kọ́ alẹ́ kọ́ ní báàbù àdìkárọ̀ eléyìí ti ń ṣe dídí alápọ̀nlé wọn kọ́ láyé mi ti báàbù tó ń sọ̀rọ̀ nípa pé báwo lèèyàn ti máa jẹ́ alápọ̀nlé kọ́rọ̀ kọ́sẹ̀ kọ̀ọ̀kan wà lálápọ̀nlé. الإمام حدثنا محمد بن سلام قال أخبرنا أبدا عن عبيد الله عن سعيد بن أبي سعيد عن أبي هريرة رضي الله عنه قال قال سئل رسول الله صلى الله عليه وآله وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاهم قالوا ليس عن هذا نسألك قال فأكرم الناس يوسف نبي الله ابن نبي الله ابن خليل الله قالوا ليس عن هذا نسألك قال فعن معادن العرب تسألوني أو تسألونني méjèèjì náà ni ọ̀ọ́lù náà ọ̀ọ́là fàkìyàrùkùn fìlìjàhìlìyàtì kìyàrùkùn fìlìsìlámì ìdá fàkùhù ìdá fàkìhù ìwáyàtà ìdá fàkùhù ìdá fàkìhù ẹni tí ó wá sí fàkùhù lọ́dọ̀ tiẹ̀ kó fi tó mọ̀ sí orí kọ́kọ́ ẹni tó wá lọ́wọ́ lọ́dọ̀ tiẹ̀ kó fi. kẹ sọ̀rọ̀ sórí síbi kọfù ìsàlẹ̀ rẹ̀ náà méjèèjì náà hadithi yìí hadithi kan tọkọ wa lẹ́kọ̀ọ́ tó ó sì yẹ ká mà á ká gbọ́ yín nítorí pé gbogbo ẹni tó wà ń bì kò sẹ́ni tí òfẹ́ dẹni àpọ́nlé nù síbẹ̀ ní kọ́ ó wù di ẹni àpọ́nlé mo mọ̀ kó wù àwa síbẹ̀ ní kọ́ kí làwọn nǹkan tí èèyàn fi máa jẹ ní àpọ́nlé níwájú ọlọ́run lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn. bẹ́ẹ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní wípé wọ́n bi ìránṣẹ́ ọlọ́run anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé ayyu nasi akramu ta ló lápọ̀nlé jù nínú àwọn èèyàn nínú gbogbo àwọn èèyàn ta ló lápọ̀nlé jù. anabiwa muhammad sallallahu alayhi wa sallam mo sì fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ná káti bẹ̀yẹn mẹ́kọ̀ọ́ nínú àwọn àdánwò tó tóbi àtàwọn mọ̀ṣáàkìlì ńláńláńlá láwùjọ wa ní ìsìn ó ní kíkà àwọn ẹ̀mọ́ sì jẹ́ àwọ̀ àpèmọ́ ẹ̀sìn ṣùgbọ́n ká má má lọ́kọ̀ọ́ kó sì ń gbé tí wọ́n bá tiẹ̀ mẹ́rin wa rárá rárá rárá orin lábá ní ọ̀jẹ̀ orin jàhìlíyà bí ọ̀sọ́rin jàhìlíyà náà àwọn ní fàájù sàkátà àti fàájù tí ó sàkátà lọ́jẹ́ fàájù tó ń sábìtà jẹ̀ǹkì sákìtọ̀ tó wọ́n jẹ́ sákìtọ̀ lákìn sábìtà àti àlùfàwákì sábìtà àti àlùfàwákì sákìtọ̀ ìtorí ọjẹ́ ń bẹ̀. kó jẹ́ pé kíyàn fẹ́ sọ̀rọ̀ kó fẹ́ ṣe wá kó má rí ayé mú wa kó má rí tu kó wá jẹ́ pé orin nìkan àbùkù ni ó kù púpọ̀ káàtó ó ṣe ni o ó kù púpọ̀ káàtó ṣe wá rí lábẹ́ bẹ́ẹ̀ náà ó ni ó kù púpọ̀ káàtó kí sunna kódà àwọn hadith tẹ́ ẹ̀gbọ́n rí bóyá ẹnu ẹ̀ lẹ́ẹ̀tì gbọ́ ṣùgbọ́n ẹ̀ ní gbáyà Kùránì lẹ́yìn léṣe kí ló dé tafsiru alukur'ani ni hadith téèyàn bá tiẹ̀ sọ̀rọ̀ kí yẹn kọ́ mọ àyà wa kọ́ wa iye hadith tó bá kọ́ máa dàálẹ̀ kọ́tọ́ba anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kí ni ma fi bá mi yàn sọ ẹ rí kí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti sọ́tù kọ́ síbẹ̀ ní ayé ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú pé anabi sallallahu alayhi wa sallam ẹ jẹ́ sáré yíyà lọ nìkan mẹ ìjọna àbá wa dáadáa Ọlọ́run kò bá ṣe dáadáa fún wọn kò bá sọ wọn ni wípé kí èèyàn máa ṣe tàkìrìjù hadith níbi khutba wọn ni wípé nǹkan táwọn èèyàn dáa lẹ kò sẹ́rì tí a gbọ́n nǹkan tí sọ yìí kéèyàn máa ṣe kótóbà lọ́wọ́ kọ́ wa máa nírọ̀ wá wò kínní kan kankan wàṣọ àwò kínní kan tó ti yé wọn ìtọ́nà àbá wà dáadáa kọ́lọ̀ bọ̀ aṣọ wọn. wọ́n wá bí ẹlòmíì tó yàtọ̀ sí wọn eléyìí mú kàfẹ́ sáré mẹ́kọ̀ọ́ kan bẹ̀ tó náà jáfa wà dáadáa kọ́lọ̀ bọ̀ aṣọ wọn àwọn méjèèjì náà wọ́n ń sẹ̀ títí dàsùkú tí mo sọ̀rọ̀ wọ́n ní pẹ́ rárá bó tiẹ̀ ṣe ń gbé kótóbà ti ṣe ìbáàdà ṣùgbọ́n àlìfáàbù ẹ̀ kì í ṣe tàwọn kì í fi yà àlìfáàbù ẹ̀ fọkùbá lẹ́yìn ṣáàtì tàwọn kì í fi yà tà àwọn gbólóhùn tá a lò níbi ẹ̀kọ́ tó bá kì í ṣe tàwọn kì í fi yà lópin ìgbà tí ẹ ti ṣe tàwọn kì í fi yẹn ní bá ṣe tàkìlì ju hadith ń bẹ kò sí láì kódà àwọn míì sọ pé tí èèyàn bá ń ṣe kótóbà kó fi orin ṣe ṣe ṣáà àwọn kìkì yà yẹ kéèyàn fi orin ṣe ìṣàr kò sí nǹkan tó burú mi mo lọ pàrọ̀ ayé mi ibi tí mo wá lọ ibi tí mo lọ ni pé wọ́n ní wípé ààrí wípé anáṣẹ́ ọlọ́ àlewà ìsàn tó sàfikún ní ṣe kútùbà tí báwọn èèyàn sọ̀rọ̀ sáà rí àwọn kútùbà yẹn lákọọ́lẹ̀ ẹ gbọ́ mi yé kódà kó ṣe wípé ó fi sọ́ọ́tù kọ́ọ̀fù báwọn èèyàn sọ ibi ìsìnkọ́ kàkà lásán ó sì lọ kírun ókè báwo ló ṣe ṣàlàyé fáwọn èèyàn sáà tó bá ṣe pé alifáàzù ọlọkọtùbà tàwọn kì í fi yà wọn àbá kọọlẹ mo rò wálá yẹn méje kótóbà anábì ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó sọ wọ́n ṣàgbà wá fún wa kótóbà rẹ̀ náà wọn bá gbà á bó ti ṣe ní ìrọ̀pá gbọ́n nǹkan tí mo sọ yìí ètí mo fẹ́ lò ń bẹ̀ ni pé bó ṣe wá jẹ́ wípé àwọn tí máa ń sọ níbi kótóbà yàtọ̀ sí pé ẹnìkan wá ó sọ̀rọ̀ kan àbọ̀sọ̀ hadith kan mo rò pàlà yé mi ti ọ̀pọ̀lọpọ̀ ibi tó ti ṣe kótóbà tó lọ àyà alukur'an láàrí pé àárí lákọọ́lẹ̀ pa nàbì fi sóra báyìí mi rò pa àjọmi yé nínú nǹkan tí ó ìtìmáàmù anábà Muhammad sallallahu alayhi wa sallam bil qur'an wa ìtìmáàmù sahabati bil qur'an ọjọ́ ká àánú pàtàkì alukur'an alukur'an kéré gbóyè ká bẹ́ẹ̀ yóò ti ẹ̀ ha kéèyàn máa kà á dùdù gbà débi wípé ìyàn alukur'an yóò ti bá rẹ̀ yàn sábà tẹ́ bá bí hàn ní nǹkan èèyàn ó rí ní tí ó fi gbé lẹ́sẹ̀ nínú àkọ́kọ́ mo rò pálá yé mi tiẹ́ ọlọ́run ọmọkùn àlọ́wọ́ ká má bọ̀ sínú àwọn akéwìn sọ́kẹ́ bá bí ayé hadith bá dàgbò yóò mí nù ọlọ́run sà ní tí mo fẹ́ lò bẹ́ẹ̀ nìyí ẹ wo ìdáhùn anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní akramakum inda Allahi atqakum ṣe pálọ̀kọ̀ á nìyẹn inna akramakum inda Allahi atqakum ìbí tí mo fẹ́ lò nìyẹn alukur'an lànà ìṣọlá àlewálé ọ̀ṣọ́lá mi kọ́kọ́ fún léṣe ṣé ẹni tó lápọ̀lé jù ló ń béèrè ọ̀dà òkè jẹ́ ń sọ ẹni tó lápọ̀lé fún ọ jùlọ bí àtibáàrí lè àmàlì sọ rẹ̀ tó ṣe wípé ń tó fà á lé lápọ̀lé rẹ̀ ọ̀nà ibi tí èèyàn máa gbà lápọ̀lé ọ̀pọ̀ mẹ́ta ló wà mọ̀nùpálá yẹn nìtí ọ̀nà tí èèyàn máa gbà ní àpọ̀lé ó ṣe kí ni o ó ṣùgbọ́n mélòó wà ń bíbáyìí mẹ́ta àmìlúwa mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ọpọlọ. náà Ànábì sallallahu alaihi wasallam ní pé akramuhum inda Allah ẹni tó lápọ̀nlé jù nínú àwọn ènìyàn lọ́dọ̀ ọlọ́mọ bọba tó láre ká ní àtúkọ́ ẹni ó bẹ̀rù ọlọ́run jù nínú wọn. àwọn onímọ̀ ní pé ìtumọ̀ rẹ̀ ní wípé ṣíṣe iṣẹ́ olóore a máa fàpọ́nlé fún yẹn.

àyàfi kó mọ ọlọ́run tó fẹ́ bẹ̀rù ọ̀dàlí mélòó alákọ̀ọ́kọ́ ẹlẹ́kìtì ni wípé kó máa rú kí lọ́lọ́run fẹ́ ká fi bẹ̀rù o torí pé ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ bẹ̀rù ọlọ́kan bọba tó láàrin ga láyé òde òní tí ń fi orí yafọ́tò ní tí ó fi bẹ̀rù ọlọ́ kì í sì ṣe gbogbo nǹkan táwa kà sí bẹ̀rù ọlọ́run ní ìbẹ̀rù lọ́dọ̀ ọlọ́run ok àwọn tí wọ́n wá sílé ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n wá béèrè pa ìbára tá ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe ìgbà tí wọ́n ṣàlàyé fún wọn pàkà ágbàmù dákọ̀ ìlú ó kéré lójú wọn ìgbà tí wọ́n rò pé ó kéré wọ́n wòye pé àwọn mọ̀ ṣe ìṣàbá gbogbo tí wọ́n sọ pé àwọn mọ̀ ṣe yẹn torí kí náà ìfẹ́ ṣe látara àpáyọ ọlọ́run ìlàbí máa ń sọ fáwọn ọmọ ìyá wa ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọ̀yà ẹ jẹ́ ká ọlọ́run tá a fẹ́ páyà tá a fẹ́ bẹ̀rẹ̀ báwo kọ́ kí ni o ká mà lẹ́yìn ìgbà náà ká máa rú nǹkan àwo wàlẹ́kùn sàrà nìyẹn lè fi bẹ̀rù ẹ̀ téèyàn bá rí ẹni tó bá ṣe dojú ẹ̀ wọ́n á máa ní ó lè ní ìyẹn bá ń jata ìbádé yẹn ó mọ tètè jà á yóò mọ so òun sì fẹ́ mọ wà lórí àlùbá lálọ́ ní láíláí yóò sá wà kankan so mọ yóò níbẹ̀ rú ọlọ́run náà lóbó níbẹ̀. ẹlòmíì oríṣiríṣi àwọn nǹkan míì tá a fi ti gbọ́ rí tí ò ní ìdí ká máa gbọ́ àbùkátà sí tó bẹ́ẹ̀ náà wá ní oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi ìtàwọn yẹn ti sọra wọn dà. sì yẹ wípé abẹ́ ìbẹ̀rù ọlọ́run náà wọ́n fà sí kọ́lọ́n kó sàánú wa abùkátà sí pé ká mọ ọlọ́run tá a fẹ́ bẹ̀rù abùkátà sí ká mọ kí ni o kí la fi bẹ̀rù ẹ̀ kọjá yìí irú nǹkan tó fẹ́ ká fi bẹ̀rù òun ni kì í ṣe ti làákà yìí wá ya ẹ̀ fún mi àní ṣìṣẹ́ ọlọ́run kò àmọ́ anábìsọ̀rọ̀ pẹ̀lú nǹkan tó wà nínú alukur'an yìí pé inna akramakum inda Allahi atqakum tó ẹni tí ọlọ́run bá yọ akọ́lá rẹ̀ ga ó ní ẹni tí ó lápọ̀nlé jù nínú yín lọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó bẹ̀rù ọlọ́run bá jùlọ ọlọ́run jà lè bẹ̀rù ọlọ́run kò sí ní dùn án ládàá àwọn tí wọ́n béèrè béèrè wọ́n ní kọ́ọ̀lù laysa an hadha nasalu kì í ṣe ń tàǹbí ọlẹ́rìn pẹ̀lú àwọn onímọ̀ sọ pé ẹ̀kọ́ ń bẹ̀ ń bẹ̀ wípé ẹni tó bá ń béèrè béèrè tí ó bá ṣe wípé ohun tí ẹni tó bi léèrè béèrè dáhùn kò yé tó kìí ṣe pé kìí ṣe ti ń béèrè nù kí tó ń béèrè náà ló dáhùn ṣùgbọ́n dáhùn yẹn ò yé tó ó béèrè títí tí ó fi yé torí kí wọ́n máa lọ sí ní spantel ni sí wọ́n wá láyé nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ni wípé ńjọ́ mi wàá máa bìyàn léèrè béèrè tó ṣe wípé ọ̀tọ̀ lẹni tí wọ́n ẹni tí wọ́n ọ̀tọ̀ ọ̀tọ̀ ni ntẹ́ni tó béèrè ó gbà yìí kọ́ má tí wọ́n bá dáhùn nǹkan tí ìṣe béèrè rẹ̀ ó fún pé ṣe béèrè wọn lọ àwọn Muhammad sallallahu alayhi wa sallam wọn kì í ṣe ń tà tó bá ṣe wípé kì í ṣe ní ní àpọ́nlé pẹ̀lú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a jẹ́ wípé ní ní àpọ́nlé pẹ̀lú ìbí àti ìrànlẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí yẹn máa ń gbà alápọ̀nlé tẹ́lá àpọ́nlé kéèyàn alápọ̀nlé látara kéèyàn iṣẹ́ dáadáa ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kéèyàn alápọ̀nlé látara ìran àti ìdílé dáadáa ẹgbẹ́lẹ́bí téèyàn bá ti jáde ó pàtàkì síbẹ̀ ní àyè bẹ́ẹ̀ kọ́.

ẹ̀rí pé mẹ́ta ló kà ń bì ibò mi ó pè ní alikẹ́rìm ibùn alikẹ́rìm ibùn alikẹ́rìm. ẹni tó ju yusufu ni ẹni àpọ́nlé ọmọ alápọ́nlé ọmọ alápọ́nlé. ṣùgbọ́n bá wọ gbìyànjú àwọn onímọ̀ sọ wípé rọ́ọ̀bì ẹ̀wò arúgbó wọn lẹ́nu kẹrin àwọn mẹ́rin níbi jíjà ànábì ọlọ́run. Yusuf ànábì ọlọ́run síbẹ̀ náà bẹ̀ kọ́ ó dé ní. bàbá rẹ̀?

àwọn onímọ̀ wọ́n lè dì í tó fi jẹ́ pé Yusuf òun ló lápọ̀lé jù nínú ẹ̀dọ́ ọlọ́run ọba ọba tó la rẹ̀ ga bin nasabi wọ́n nílé anahu ìṣítàmà aláwo ṣàròfò nùbù wà alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba pẹ̀lú kó ṣe lànà ẹ wá máa jáàmù àwọ wẹ̀lẹ́ẹ̀lì ọlọ́run fún ní yìí tìmọ̀ náà onímọ̀ ní Yusuf síbẹ̀ ní àbíbẹ̀ kọ́ wàlínú àlímàhù min ta'wil al-ahadith ọlọ́ọ̀dún bá a ṣe máa ń tú nǹkan ọlọ́run la fi mọ Yusuf wọn ní dáálẹ́kùn máa ń má alámàní rabbi ọlọ́run ọba ló kọ́ mi nílẹ̀ ìmápọ̀. ìgbà tó bá lálàá tọ́pẹ́ àwọn èèyàn rẹ̀ àwọn ẹ̀mẹ̀wá yìí pé yá ayọ̀ alimọ́lá wa yókùn abtuni fi amri jari. fi abtuni fi ru'yaya in kuntum lirru'ya ta'buru aláti mọ́lá yìí ẹ bá ń rọ kí ni gbogbo wọn sọ wọn ni àgbọ̀gọ́sù àhìlá sórí ń tọ́ sọ kalẹ̀ yìí ó kàn tá ta kókó wama nahnu bitawili al-ahlami bí alimi àrùn alátùtù àwọn òbí máa ń pẹ́ o ẹni ọwọ́ Yusufu wẹ̀wọ̀n tí yóò sọ̀fù sọ fún yín pé àyìn tí ó ṣẹlẹ̀ sí ọ ní ọjà ni ọlọ́mọ ṣiṣẹ́ báyìí tó bàjá tó sì kó rí bẹ́ẹ̀ a ó ní ẹ má wọrí ana ọ̀nà bí okùn bí ta àwọn ilé yìí fa àwọ̀sẹ̀ ẹ dákun ẹ sọ ìtumọ̀ rẹ̀ fún ẹ sáàjì lọ ọbẹ̀ nìkan yóò tún fún ọlọ́run ọba pọ́nlé lẹ́yìn kó ṣe lánàbí ọlọ́run ọlọ́run ọba fún ní iyì pẹ̀lú mọ̀ ìmọ̀ ọlọ́run kó sẹ́ni kọ̀ọ̀kan wá láàánú ní mímọ̀ eléyàn nìkan kọ́ ọlọ́run ọba kó iyì nùbú wà iyì ìmà ọlọ́run tó wá fi àlìjàmálì iyì ẹwà ẹwà tó lágbára tí ò sí rẹ̀ tí ò sí létí rẹ̀ mọ́ ẹwà tó ṣe kíni o ó lágbára kò sí irú ẹ̀ kò tún wá lè sí irú ẹ̀ mọ́ kò sẹ́ni tó lè rẹwà tó bá mọ́ ààbẹ̀ ah, nípa ayéwájú ayẹyẹ àjẹkọ̀yà ẹni ọba dúdú àbí bíi kọ́rọ̀ọ̀sì bíi táyà mọ́tò èyí tó bá tún pupa náà ọlọ́run ṣàánú wa kò lè dàbí ṣùgbọ́n ọlọ́run fún anábì Yusuf ní ẹ̀wà. obìnrin yóò jókòó báyìí bóun ní ẹ̀wà ó ti pé tí àwọn obìnrin yóò báyìí tí wọ́n máa jẹun tí abẹ́ ọ̀pẹ́ tí wọ́n ti wọ̀nà lọ wá pa náà àìdíyàhùn ọlọ́run ọ̀sọ́ pé kọ̀tọ́ àná àìdíyàhùn náà wá kọ̀tọ́ àná àìdíyàhùn wọ́n jí ọwọ́ ara wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n wá wọn pé sí ìyàn líle haṣàlélá máa ha ha bàṣàrọ̀ èyí sí ìyàn tóbìnrin báyìí lọ́kùn èyí sí ìyàn pé yìí pọ̀ kẹ̀dá kó bẹ ẹ̀kọ́ mi kì í sọkùnrin ọ̀rẹ́ ọkùnrin lọ́wọ́ àṣẹ̀ṣẹ̀ alọ́kùnrin bó ọkùnrin wá dẹjọ́ fáìmọ̀ ni ṣùgbọ́n obìnrin mẹ́ni wọ́n fa yìí o síbẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́. obìnrin lọ́jọ́ ni wọ́n fa yìí mà àwọn náà wọ́n sì máa fa yìí lọ́nà tí ọ̀dà tí wọ́n náà fi jẹ́ ń tọ́lẹ̀ wà. àwọn obìnrin wa ń sọ wípé máa ha àgbà àbáṣà yìí ṣe ààrí mọ̀lẹ́kà mọ̀lẹ́kà lọ́jọ́ ilé ìgbọ́dọ̀ jẹ́ ní ha àgbà ilà mọ́làkún ẹ máa wọ mọ́làkún kẹrì wọ́n tó fi kẹrì mùsùlùmí mọ̀lẹ́kà gàdìlẹ̀ mọ̀lẹ́kà alápàlẹ́. èyí èsì èèyàn ẹni tí ó bá mú obìnrin ẹ máa wò ó ẹni tí ó ṣiṣẹ́ fún wa náà ó ń lọ ń wé ẹyin ọmọ kẹkẹ ẹ mọ wàhálà tí ń bá gbélé sẹ́yìn ọmọ kẹ wàhálà lè ní bá gbélé ìgbà táwọn sọ pé kọ́tù ṣàkófà ọba iná alánà rọ àlè mọ̀mí ọ̀dà kankan ẹ mọ wàhálà tí ń bá gbélé ó sì gbé oúnjẹ kalẹ̀ fún wa ó kọ́ bẹ̀ sí kí wọ́n máa fọ̀bẹ jẹun lọ ìwọ́n tó bá dé kí wọ́n máa fi síbi jẹun kùráyì nù ọ́ gidi <laughs> kùráyì lọ sọ pé wọ́n ń fọ̀bẹ jẹun wọ́n ń fọ̀bẹ jẹun kí wọ́n fọ̀bẹ rẹ láwọ̀ tó torí ilé ẹ̀dẹ àti kẹ̀kẹ́ ti ń jẹ láwọ̀ ilé ọ̀bílẹ̀ ti rí ọmọ bá mi lè jẹ láwọ̀ lóníjọ àyẹ àti bàbá bá ti fẹ́ sọ́tún òdìbò ní kó wáyé kí wọ́n máa lásán ilé ìwọ́ rẹ̀ lá wọ́n ń jẹun ni ṣùgbọ́n oúnjẹ téèyàn máa ń fi ọ̀bẹ jẹ lóbi fún wa. wà á tàkùkù làwọn àhìjà tí mi ń hún ná sí kíyìnà. lọ́ba tí wọ́n fẹ́ lájú ìmọ̀ rẹ̀ là ìlà mélòó tí ọbẹ̀ ṣe bẹ̀rẹ̀ àbẹ̀ ṣe náwó oúnjẹ ni sọ wá fún wa ní ọ̀bẹ tí kálukú mọ̀ fi jẹun máa rẹ̀ nǹkan tó fẹ́ jẹ kó máa mú jẹ. àṣeyàn fi ààlà àbí ẹnì kan sọ̀bẹ̀ kéde náà kọ́ wá fi ṣe síbí ni ọlọ́wọ́ yìí náà sáà ni ọlọ́wọ́n bá ọmọ làwọn bá ẹ wò káwọn bá bá wọn lọ́wọ́ náà wàkọ́wá láti ọ̀rọ̀ jẹ́ alẹ́ yìí ni jáde sí jáde sí. èmi àti ẹ̀ láti gbẹ́gbẹ́ tẹ̀mí yọ ojoojúmọ́ táwọn ní orí ọ káwọn ojú ọ̀sẹ̀ ní a bá ń rí ọwọ́ níjàbí rẹ lánàá ọwọ́ ló di lá ní a bá ń rí ọwọ́ wọ́n ti wọ̀n lọ. Eh, eh, eh, eléyìí ṣe yàn o ọlọ́run bá fún ara yìí tọ́lọ́run fún Yusuf lẹ́wà ẹwà tó ní agbára èyí wọ́n máa forí afọ́tò rẹ̀ ni kò lè dídú ẹwà bẹ́ẹ̀ nípa àtijọ́ nígbà mi ti bá tíyẹn bá ń kàmí sí bá ní ẹnìkan ó jẹ́ miss Nàìjíríà ẹwà òwò ṣe ń kéèlì wọ́n ló lọ fa ìjù náà ọlọ́fà ìjù ni ó ṣe lè yàmàyàmà yìí. tẹ̀yìn tẹ́ bá bọ́ọ̀yàn yóò kàn fọ́ra járajára yìí àwọn obìnrin tó rìn yamayama wọ́n ẹ lò ló lè bọ́ òhò ẹ̀dọ́ ẹ̀kẹ́ tó lè bọ́ òhò tó lọ pátá lásán tó lè bọ́ òhò ẹ̀ lẹ́fi wá fún ní ẹ̀ńtọ́fà ọ̀rọ̀ ọmọ alárúbáwá rí ibi tó fi dóbi tọ́fà yìí ọmọ alárúbáwá mi rẹ̀ lọ ni àlá ẹ̀wọ̀n ò lè fi ọ yusuf alayhi salatu wa salam ó ní pé ọlọ́run fún ni ara yìí tọ́lọ̀ fún yusuf alayhi salatu wa salam ní ìfà ọlọ́run fún ni kọ́ra ìmójúnu kò mójúnu torí wípé tó bá ṣe wípé kò lè mójúnu ní sẹ́wọ̀n kíkì bá rọ ọgbà ọlọ́run àìsí kọ̀ọ̀kan níbi ẹ̀ṣẹ̀ ìmọ̀ àṣọ yẹn dẹni yẹpẹrẹ ẹ̀ṣẹ̀ máa yẹpẹrẹ yìí ṣùgbọ́n nítorí pé ó ní ayé fà ó tún jẹ́ iyì fún bọ́bìnrin ṣe dédé tó arábìnrin sọ̀rọ̀ ní kí n yá àwẹ̀ wọ̀n ó sàn ju kí n wá lọ sí nàbí lọ. ìyá ọlọ́run sàánù mi gbé ètè wọn kó fún mi kódà kó tó fi yí kó ní pé kí n máa lọ ní ẹ̀wọ̀n tẹ̀ ń lọ. ọlọ́run àdúrà rẹ̀ ayé ètè wọn kó fún. ọlọ́run bọ́ sà ẹ wo àwọn onímọ̀ náà wọ́n ní nínú àwọn kan tó pín sára Yusuf aleyhi salatu wa salam tó sára jọ sí la tí ó fi jẹ́ ẹni tó ṣe pọ̀ ńlọ lápọ̀nlé jù tá a bá wo ìbí ẹ̀ àtàwọn ìwà tọ́lọ̀ ń kó sí lára onípọ́lọ̀ ń fún ní kàrọ́ imel akhlaq lójú wa dáadáa ló pín sára níbi wa Yusuf ìwà rẹ̀ ìwà rẹ̀ tí kì í jẹ́ díẹ̀ bá ka sọ́ọ̀tù àdá ọ̀rọ̀ yìí wípé kò sí sóra kan náà àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọdún rẹ̀ parí ẹ̀kọ́ kò sí lẹ́yìn sọ́ọ̀tù Yusuf tẹ̀sán sọ́ọ̀tù Yusuf púpọ̀ díẹ̀ àti ìdí parí kẹ̀kẹ́ ńgbà tí ó parí rẹ̀ làkọ́dé káyọ̀ náà fi kọ́ sọ́ọ̀sì nínú rẹ̀ ẹ̀rọ tó ń lé wọlé àlùbá ọ̀rọ̀ Yusuf ló fi bẹ̀rẹ̀ òun náà ló sì parí ìtàn yẹn kan lọ ìkan lọ ìkan lọ ìtàn mi ò sì jáwọ́ ìtàn Yusuf nìkan náà lórí jáde lọ́wọ́ lọ́ọ́ mà kì í ṣe tàn ánábì Yusuf lọ́ọ́ máa wò kí lọ́ọ́ lọ́ọ́ ṣe o ọ́ lọ́ọ́ mọ̀túmọ̀ Al-Qur'ani ni ó ní lọ́ọ́ ṣe kí ni o ó ní máa wọ ó ní máa wọ bí ìtàn ánábì Yusuf nígbà tó wo dìmẹ́tì ogun bá di jákujáku àìní kan ṣe ti hàn àwọn èèyàn lé mọ́. lára nípa yusuf alayhi sọ àwọn ẹgbẹ́ wọn dètè dètè dètè wọn ju kàkà ọlọ́run ọba ọba alára kò jẹ́ kàkà yín lómi wọ́n ju bẹ́ẹ̀ àwọn àmẹ́sì tó wá fa mi tí wọ́n máa gbé kankan tí olómi ni àwọn tó gbé àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n lẹ́rú àwọn ni ó sá lọ gbowó wọ́n sọ̀rọ̀ owó bíi sáàmà ní bákọ́sí dàrọ́ ìmọ̀ màdúdàtì wàkánù fìhì mìíràn sáà àwọn àyùn náà àwọn náà tún gbé ta nígbà wọn di mọ́ṣáàlì ẹ wá máa wò ó àwọn èèyàn yìí náà wọ́n wá wá sí mọ́sàárì níbi tó wà. ìgbà tí wọ́n wá dé mọ́sàárì níbi tí wọ́n wà tán Yusuf ti dá wọn mọ̀ ọlọ́mọ sí áníkà wọ́n ní ẹni tí ó sùn sí mọ́sálásí òun ló gbàgbé ẹni tó kún kọ́ kò ní gbàgbé ẹnkú Yusuf kéré ń jọ náà ó ti di géńdé ó ti dàgbà bóun ti rí ó ti dáhùn mọ́ ṣùgbọ́n àwọn ọmọ ọmọ ọmọdé wọn pé àlọ́ lámilámi láàárín ẹnìkan ìrábọ̀ ọwọ́ àmì ọlẹ́ àbúrò ní ibùlẹ̀ ti wá ara àlùkò ní kankan ibi báyìí láti wá sáàmù láwọ àdájú wa báyìí ní kankan tẹnu wọn bá ojú ń ṣe àjọra yín báyìí tí bàbá kan náà ló dẹ̀bi ojú oyin bàbá kan náà ni ẹyin mélòó àtòbí mélòó kan kọ́ra àbúrò wa wà létí ọ̀tẹ̀lẹ̀ wa ẹ̀yà àmọ́mọ́ yẹn wà o ibi tó ti nà sí wọn. lóbi ní ìtúwó ní ìwé àkànlá kùn mí àbí yìí ọmọ ìyá yín tẹ́ lẹ́ ní tó wà ní ẹ bá mú wa ṣùgbọ́n tẹ́ ẹ bá ti mú wa ọjà mi tẹ́ bá wa ẹ̀ ní rọ́jà gbé lọ kò sọ́jà. ibi tí mo fẹ́ lò ń bẹ̀ ó ní kí wọ́n àmú wa anábì Yusuf wa dọ́gbọ́n ti kìlú lọ́la bò rẹ̀ ó mọ̀ pé jẹ́ àwọn báyìí lè ṣe tó tó bá ń pè mí kí ni a lè ṣe fún un. ó fẹ́ mú ó sì fẹ́ kí oríire ẹ̀sìn Ọlọ́run kó tún jọba lára rẹ̀ sí ilé wọn ilé ẹ̀sìn ni o. ìgbà tó wá mú tó fẹ́ mú ẹ máa Yusuf ti wá di alágbàgbà náà kì í sì gbà tí ò lágbàgbà mo fẹ́ jẹ́ Yusuf ti lágbàgbà ó ti tó túyàn sẹ́wọ̀n ó ní wọ́n bá jẹ́ nígbà tó fẹ́ kúrò rẹ̀ wọ́n ní ìyá pa ọmọ yìí bá tiẹ̀ jalè kọ́ àkọ́ńláhùn mi ọlẹ́gbọ̀n kan tọ́jọ́ mọ̀ ìyá rẹ̀ ó náà jalè yìí sí ìyá kan làwọn àti ẹ̀yìn lọ́wọ́ àwọn ìyá àti ẹ̀yìn jalè ṣùgbọ́n wọn náà lẹ́gbọ̀n kan àkúńlà o àkúrẹ̀ làwọn náà o ṣùgbọ́n nígbà ìyá ò ti dán papọ̀ ó lé àkùn kan náà tó ti jalè nígbà wọn tani bá yóò ṣòfò ó náà ló sì dúró síbẹ̀ ẹ máa wo ìwà tó lágbára ọlọ́ọ̀ni fa àṣàrọ̀ ha Yusufu ìyẹn náà yóò lè dè àlà Yusuf sì fi pamọ́ òfin tí wọ́n bò tó bá ṣe ìwọ ni kí áhù rẹ̀ ní kí ní jẹ́ áhù rẹ̀ o yọkàn jẹ táàpù fún ẹ ní ebi táàpù náà ló fi máa búrò rẹ̀ ó sì lọ táàpù náà fún ẹ dà sẹ́wọ̀n wọ́n kọ́ rẹ̀ ní ọjọ́ nígbà tí àbá jìyàn Yusuf sọ̀rọ̀ kọ́lá antum sharrun maka ẹ̀yin dólé mọ̀ ẹ̀yin tẹ̀ ń jọ máa gbé ẹ̀yin burú jolè lọ ebó lè ebi tó ọmọ bá jalè ebó dín nǹkan ebó dídí ọmọ lẹ̀ ń gbé ta ṣùgbọ́n kò sọ ogun ẹ̀ jáde wọ́n ní tẹ́ ń wí ọlọ́run mọ̀ ẹ̀mọ̀ ọ̀rọ̀ àdàkẹ́ ń bẹ̀ ó di nàmbà wán ṣé wà yẹn ìwà àpọ́nlé ni àbí ẹ̀ṣẹ̀ wà àpọ́nlé dáhùn ẹja fi kàn kú ẹlẹ́ẹ̀kejì ah, ọlọ́run jáwa náà lè máa ṣe bẹ́ẹ̀ o kò yí sí o òun ni ìgbà tí bàbá wa dé àtàwọn ẹ̀gbọ́n àti gbogbo wọn ara ẹ̀jẹ̀ mú kàbí fọ́ yẹn òun ni ìgbà tí wọ́n padà dé yá ní òṣòwò tí wọ́n lówó yíyà làwọn mú wá nítorí ọmọ wọn fún àwọn pé dákùn ti bá a bí nǹkan sí i wọ́n wá ń tọrọ bára lọ́dọ̀ Yusuf Yusuf wa ni hal alimtum ma fa'altum bi Yusuf wa akhihi idh antum jahilun ṣé ẹ máa gàdé ẹ ti fún Yusuf àti ààbò rẹ̀ nígbà tẹ́ ẹ ti yìí mọ́ tí ò tí ì sí mà lọ́dọ̀ tí ìdí èèyàn ń dá ìlà àmú tí màá yóò tí ì tó báyìí. ẹ̀gẹ̀dẹ̀ bá bẹ lómi ìbá wọn ẹni àá ti ṣe ń tí ọ̀dà rí nǹkan kan ó fẹ́ ṣe public power. ìgbà àwọn náà orí wọn pàtó fún wọn orí wọn gbé wọn èyí sọmọ kékeré wọn ni àyírò bèrè wọn lọ bèrè ẹ ìdínàká là ń ta yọ ṣé wọn Yúsúfù ni àbí èwo ni ìbéèrè mọ́bà alikọ́mbì yusufa wà àkìyè ṣé wọ́n yusufu ṣe mà pé ìbéèrè kúrò ẹ̀ pé nù torí náà bá bẹ̀rẹ̀ mí ìlérí ìbéèrè wa ìdẹ́pẹ́ ní yóò wá gbogbo ẹjọ́ ilé ayé àtẹjọ́ ọ̀tọ̀ọ̀run gan tó bá ti pẹ́jọ́ wà lọ́rùn lójú ẹ̀ ní òrùn tán. irú ìbéèrè báwọn ìbéèrè tó pé làákà èèyàn ni yà yusufu àtọ́dún kìí bó lélẹ́yìí ṣe máa ti ń jẹ́ yusufu ibẹ̀ yẹn lọ́kọ́ lọ ó àwọn ibẹ̀ ló bí léèrè ìbéèrè àyìnà òjò ni wọ́n máa sọ. a ní ṣé yusufu ni wọ́n ní o ká lè mọ̀ bí tẹ̀mọ̀ yóò jẹ́ wọ́n máa ń ṣàtìmọ́ fún. ó ní ana yusufu wàhálà èmi mọ̀ ń jẹ́ yusufu yusufu náà lẹ́ẹ̀rí. àbúrò mi yóò ní ìtẹ́ lọ́jà lè kọ́dìmánà lọ́hùn-ún ọlọ́run ti ṣàánú wa gan o innahu man yattaqi nǹkan aláwọ̀kọ́ ti fà kára wọn. tẹ́ ẹ gbàgbé inna akramakum inna akramakum inda Allahi atqakum innahu man yattaqi ẹni ọba lè bẹ̀rù ọlọ́run wọ̀nyẹ́ ẹni ọba bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run فإن الله لا يضيع أجر المحسنين. أنا أقول لك تعالوا جنب سلام الله لا wọ́n ní tàlọ́ọ̀hì ibi tá à ń lọ laqad atharaka Allahu alayna wa in kunna làkọ́ọ̀kì ọlọ́run ti gbà fún ọjọ́ àlọ́ ní tí wọ́n ń sá fún ọlọ́run ti ṣe ní tí wọ́n àfẹ́jọ́ ṣẹlẹ̀ sí ọlọ́run ti ṣe wọ́n ní wa in kunna làkọ́ọ̀kì ṣàlùfẹ́ gbà yẹn yòó àṣìṣe yòó àṣàṣìṣe ń gbà yẹn ẹnu ara wọn náà sọ báwọn kí ló ṣe tó bá sì wọ kí ló ṣe agbára ti dé àwọn ẹlẹ́rú tí wọ́n á dùn lù sí ní ẹgbẹ́ tó bá dà àwọn ẹ̀wọ̀n kan kò sẹ́ni tí ó béèrè wọn. ní ala nígbà Yusuf aleyhi salatu wa salam arábìnrin Yusuf ní wípé. لا تثريب عليكم اليوم يغفر الله لكم lónìí ìyà àgbọ̀dọ̀ bu yín kò sí ìfún kankan fún yín يغفر الله لكم ọlọ́run bá aṣàforíjì ọlọ́run ṣe kí ni ẹ̀ dáhùn ẹ̀ ìwà tó láyé. kun mina ìbàdàn láti oko ẹ̀wọ̀n kan bá dùn oko ọlọ́wọ́ amẹ́yìn náà wà láti oko ẹ wá mọ̀ wò nǹkan kan wá ń bẹ tí bàbá rẹ̀ ọ̀mà tẹ̀sí bàbá rẹ̀ mọ̀ pé ọmọ tí wọ́n mú lọ tí wọ́n ní nǹkan pa tí wọ́n fi bàbá ọmọ nǹkan tó ṣẹlẹ̀ bàbá ọmọ nǹkan tó ṣẹlẹ̀ kọ́sá máa débẹ̀ ṣùgbọ́n bàbá sábà pé tí wọ́n ń sọ wò níbẹ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ bàbá wọn ọ̀mà tó bá wá jẹ́ pé ọmọ dé wọn wá ní àríkì gbogbo tó ṣẹlẹ̀ sí bàbá òní kọ àwọn ọmọ lọ́mọ pàápàá ọmọ tí wọn ṣe bẹ́ẹ̀ fún tó ti dọmọ tí ọmọ ògbó wọn níbi àwọn ọmọ yòókù mà wọn ní mi bá di anásàbọ ṣẹyìn bọọlù bẹyìn ni ìwà bẹyìn lẹ lẹ́yìn ìgbà tí ṣẹyìn tọọnù ti dàárín èmi àtàwọn ẹ̀gbọ́n mi ṣẹyìn tọọnù ló dàárín wa ṣẹyìn tọọnù àwọn ẹ̀gbọ́n mi ti bàbá kò sí nǹkan kan méjì ṣàìtọ́nù ṣàìtọ́nù bàbá náà sábà káwọn kankan ṣẹlẹ̀ ìbákọ̀ wa bẹ̀rẹ̀ pé àwọn náà ní ojú wọn ni wọ́n jọ òun sí kankan ah ọ̀yẹ̀ ká sọ̀tàn lónìí kankan báwọn kan ti bọ̀ sí mo fẹ́ dúpẹ́ orí èèyàn máa ṣẹlẹ̀ ń ṣèjú àwọn ọ̀tí èèyàn ẹ̀yà àbá ẹ̀gbà amúríkà ọlọ́wọ́ mọ́ ọ́ là wá. alẹ́ bí wàá Yusuf alayhi salatu wa wa kadhalika fil adi ẹni àpọ́nlé ni níbi ṣe déédéé ọlọ́run tí wọ́n bá fi rè àṣàkò fi dúnìyà wọ̀dì ọlọ́run ni kò jẹ́ olórí nínú ayé kó máa darí àwọn èèyàn káwọn èèyàn máa bẹ lábẹ́ ọwọ́ ẹ̀ ó níbi ẹ̀sìn náà ọlọ́run tí wọ́n máa darí ọba ní ànábì ọlọ́run ẹ wọ nǹkan yọ ṣáájú fáwọn èèyàn láti dájọ́ ìgbésí ayé wọn bí wọ́n kírun ní òtún ṣáájú lọ́wọ́ akọ̀wé ẹ̀ wá fún ànábì Yusuf alákùnrin yìí àpọ́nlé ti násàbù ọlọ́run fún anábìrì ayúṣọ alẹ́ ìṣọ̀lá tó sọ̀lá ọlọ́run wọ́n la tó bẹ̀rẹ̀ yọ́sẹ̀ ní kọ̀ọ̀kan wa náà lára pọ́nlé. tọ́yì ìgbà bá anábì wá wí báwọn wọ́n ní à lẹ́yìn sàn hádà nàṣàlù kì í ṣe ń tà ń béèrè ìtumọ̀ rẹ̀ náà ni pé ètí mo ti sọ lọ́la àkọ́kọ́ pé téèyàn bá béèrè béèrè téèyàn bá dáhùn téèyàn béèrè téèyàn tún béèrè ń béèrè o tàbí téèyàn ọ̀gbọ́n tí wọ́n ń wíyé kéèyàn ò béèrè bóyá èèyàn kéèyàn sì gbani ìyàn tó dá àwọ́dọ̀ ẹni téèyàn wá béèrè béèrè lọ́wọ́ ẹ̀ tọ́lára àdánwò tá a tó inú ẹlòmíì ó wá béèrè béèrè lọ́wọ́ rẹ̀ tẹ́ síbẹ̀ ni ó ti ní tó fẹ́ jẹ́ ọ̀sọ́ gan kó lè sọ pé kọ̀tán tẹ́tìrì tẹ́tìrì wa tẹ́tìrì hmm. ọlọ́run là wá o àwùjọ bú táwa wà yìí àwùjọ bẹ́ńkẹ́ni. náà anabi sallallahu alayhi wa onífà án máa àdín ilẹ̀ àárọ̀ bí tẹ́sàlùwò ni hadith yìí wà nù Bukhari àti Muslim so riwaya ti sahih tẹ́sàlùwò náà ní ìlú àmì tó tiẹ̀ ìjọ méjèèjì náà lọ́lọ́ ṣé tó bá rí bẹ́ẹ̀ ṣé nípa àwọn mahadin usul ìpìlẹ̀ àwọn lárúbáwá lẹ́mbi mílíọ̀nù nǹkan yẹn ṣé ẹ rí mahadin alùmánì ni Yorùbá máa ń pè é àwọn nǹkan àlùmọ́ọ́nì ṣé wàá rò pé àwọn nǹkan àlùmọ́ọ́nì yẹn wọ́n máa ń wà ní àdìbò ni wọ́n ti wà àti ìrọ̀lẹ́ tó ti dìpìlẹ̀ àbí ó ti dìpìlẹ̀ tọ́yìn ṣé wàá rí bí ilẹ̀ ibi tí wọ́n bá ti ń wà bó bá ṣe dá a sí yóò ní ipa lórí ibi tí wọ́n ń wà níbẹ̀ náà ṣe dá a sí síbẹ̀ náà ìwé ẹ̀kan ìdí náà fi lo màádìnà nù wáyé lá màádìnà ọ̀yẹ́ kó wà fún èèyàn ṣùgbọ́n wọ́n fi wéra wọn ni tó ti yé nìsín òṣòlò ni wọ́n gbà lérò ṣùgbọ́n nítorí kí àwọn màádìnà yìí gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì tá à ń kó jọ láyé fi dọ̀ ni ọ̀dáhàbò ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lọ wà wọ́n ni ilẹ̀ ibi tí wọ́n bá ti wà wọ́n bó bá ṣe dáa sí yóò nípa lórí bí tí wọ́n wà ń bẹ́ ó ti yẹ ni o yóò sì dá sí ọmọ tí ẹ náà tóbi nìyẹn ó ṣépìlẹ̀ àwọn lárúbáwá lẹ́ńbí mélèrè ń pa rẹ̀ ni wọ́n ní náà ẹ rí i pé Ànábì sallallahu alaihi wa sallam kò wá dáhùn béèrè má báwọn kí ó dá òkè ẹ sọ ní tẹ̀ béèrè sálàyé mi ti ṣé ń tẹ̀ ń bí mélèrè ń pa rẹ̀ ni kí n lè má yìí sí tí màá fún iṣẹ́ kí ni o tí màá fún yìí sálàyé mi ti ṣárọ́fù mi ló dìun ṣárọ́fù alákọ̀ọ́kọ́ ṣárọ́fù kí ni aláàmàlì sọ̀rọ̀ ṣárọ́fù ẹlẹ́ẹ̀kejì kí ni ṣárọ́fù ẹlẹ́ẹ̀kẹta ìwà ni ìmà àtàgbọ́yé ẹ̀sìn ìyẹn máa bi ìyẹn máa lápọ̀nlé kódà kó má jẹ́ nǹkankan tẹ̀sán ọlọ́run bá yé dáadáa tọ́lọ́run sì mọ̀ ní ma mo rò pálá yìí mi ti nígbà yà wọn sàbẹ káwọn sàbẹ ó tó kú tán àwọn màwáálì di àfa ńláńlá àwọn mọ̀wájú àwọn ẹrú àsọdọmọ nǹkan kan àwọn ní wọn padà di àfa ńlá ńlá àtọ́bùnú àbí ọ̀rọ̀bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti lọ di kí o ẹ ẹ dáhùn ṣe kí ni ọ̀dẹ àfa ńlá ńlá ìmọ̀ sọ wọ́n jẹ ní àpọ́nlé bó tiẹ̀ ṣe kí bánulẹ̀ àbídì ni wọn ọmọ ẹrú òun ni wọn nítorí jẹ ní ní kódà káwọn sàábí ọ wà nbẹ wọn lè nìkan ọgbọdọ sọfàtọ àfọwọn nìkan torí wípé òun ni afqahun nas fil hajj kò sẹ́ni tó gbàgbọ́ yé ọ̀rọ̀ hajj tó fún àdájọ́ rẹ̀ tó balùwẹ̀ àbídì ẹ̀dá kò wọ́. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iyì àpẹẹlẹ tí èèyàn bá jáde láti bí ìbí bá a ṣe sọ pé ìbí máa bí àpọ́nlé òun tí ò bá bí àwọn nǹkan míì tá a ní sọ́lá alẹ́ wa alẹ́ wa sálámà tó sọ ń bì àpọ́nlé òun sì bomi lọ yóò ṣe kí ni o yóò bomi lọ mo ti pa. tọ́yìn anábà Muhammad sọ́lá alẹ́ wa alẹ́ wa sálámà. anábì sọ́lá alẹ́ wa alẹ́ wa sálámà ó ní fakhiyarukum fil jahiliyya àwọn tí wọ́n bá dáa jùlọ nù yín nígbà tí islam kò tí ì dé tí wọ́n jẹ́ ẹbí pàtàkì pàtàkì pàtàkì khiyarukum fil islam àwọn náà ni wọ́n tún jẹ́ ẹni àpọ́nlé ẹni àbí nínú ẹ̀sìn islam ṣùgbọ́n pẹ̀lú mọ́jọ́ ìdá pákòkò tí wọ́n bá ti dà fẹ́ẹ̀sì ìdá fáàkùkù tí fíkìkù ti di sẹ̀jíyà o yẹn ti dà fẹ́ǹsì. wọn wá láyé rẹ tí wọn bá yẹn lè jẹ àfẹ́ǹsì bí wọ́n ti lápọ̀nlé tí wọ́n jáde nídìílé dáadáa fi jàhílíyà tí wọ́n jẹ́ ní àpọ́nlé wọn. bẹ́ẹ̀ náà ni wọ́n tún jẹ́ ní tó dáa jùlọ nínú Islam síbẹ̀ náà ibẹ̀ ẹ dákun ìyẹn náà wo nìyẹn náà nígbà Muhammad sallallahu alaihi wasallam ìyẹn náà wo Quraysh orí yín pé ẹ dákun ìnáwó ni àbújá yìí ìnáwó làwọn àbúlà àdá sẹ́gbára kìyàrù ni wọ́n fìlìjà yìí wọ́n ò jẹ́ kìyàrù nígbà tí Islam dé torí pé wọ́n ọ̀gbẹ́sìn ọlọ́run débi kí wọ́n dà pa àná ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ọ̀dà ìnáwó làbúbákì ìnáwó làbúbákì kùrẹ́ṣù ni ìnáwó ni ọmọ ṣé nígbà tí wọ́n gba Islam tí wọ́n dé àpọ́nlẹ́ àbí wọ́n dé خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا إذا صاروا فقهاء أو علماء كما تدي عفا عفاسنيو عفاسنيو إذا فعل بيو لا فعل بينا بدا dá àfẹ́ẹ̀sì bá wàhálà ìdàfà kò tí a bá ti di àáfà tó ṣe wípé tẹ́ ẹ bá bí wọ́n léèrè ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́jọ́ mẹ́sìn ni wọ́n máa jáde lẹ́nu èyí sọ̀rọ̀ ọjà yìí lásán àwọn ẹlòmíì mú bérebére ń pọ̀rọ̀ lé ayé kò sí nǹkan kan látàrí wọn pọ̀ ẹ̀sìn wọn kàsára kàsára ọlọ́mọdé àsopọ̀ ìdàfàkìhùn ìdàfàkìhùn tí a bá ti gbàgbọ́ yìí ń tọ́lọ̀ ń sọ tí a gbàgbọ́ yìí ń tà nábì ń ṣàlàyé wọn jẹ̀ ní àpọ́nlé. mọ̀rọ̀ pàlà yìí ìdá fàkìhù ìdá fàhìhù àmà ìdá fàkìhù ìdá ha tí wọ́n bá ti dẹni tó ní àgbọ́yé ẹ̀sìn ajẹ́ wípé nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn fi máa sì kí ni nǹkan máa kí mú ẹlẹ́ẹ̀kẹta wọn ni kéèyàn ní àjọyé ẹ̀sìn ọlọ́run ẹni ọdún wa dáa jù pátápátá ẹni ọlọ́run kó mẹ́tẹ̀ẹ̀ta sẹ́ńkì mẹ́tẹ̀ẹ̀ta ló kó sára Yusuf alayhi salam ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ tó bá ṣe wípé al-amalu salih ni ra'isul jinna tó bá ṣe tìbí kò síbi tó dáa tó bá tó ṣe wípé níbi tàgbọ́yé ẹ̀sìn iwájú lànà Yusuf níwọ̀n bá nàṣíbù ẹ̀ tó bá dínú mẹ́tẹ̀ẹ̀ta èyí ló wá gbọ́n mi ọlọ́run ọ̀la ti bẹ̀rẹ̀ ọ̀sán àná yóò fi aṣọ kọ̀ọ̀gé dáadáa ẹja ń fa àrọ́dọ̀ pé àríyá ọba nínú ọba ilẹ̀ yorùbá ṣe ń pé nítorí ọba àkọ́kọ́ mú yàn jẹ ọba nísàbùrù jìlá síbẹ̀ náà rẹ̀ ó tún wá aládùúgbò ẹ̀sìn ó tún wá ajá àká ṣe ń pé njẹ́ ọ̀pá rẹ̀ ń ṣe kó tún otu àti ọdẹ ẹrú bàwọn àwọn èèyàn yọ lè máa mọ wọn ni kí máa ma ọmọ ṣe mọ wọn ah, ni ọ ẹgbẹ́ ọba ni wọn máa bá gbogbo olu wọn à ní níbo mi jẹun kí wọn gbọ́rọ̀ náà lẹ́yìn ọdẹ síbẹ̀ náà ẹbẹ̀ kọ ní pé wa àpáàdì gbogbo ọba ṣé ilẹ̀ éka kan ní ọ̀rà ní àpúlọ̀tì yẹn ṣé bí yọ̀ọ̀ká múlẹ̀ ní gbogbo òlu ó di ẹlẹ́sìn ọlọ́run òun nílẹ̀ ilẹ̀ tí yóò lópin àwọn àtọ̀ ẹ dáàbò kó ṣe pé ọba tó gbẹ́sìn yìí ni kó fi rú ilẹ̀ kó mú fún lèkì ó ní ẹ máa kọ́ fúnra yìí ẹ̀yin tẹ́ bá fẹ́ kọ́fí kí ẹ máa kọ́ bí ẹ̀yin tẹ́ bá ṣe kiri kó náà wàá máa kọ́ fúnra gbogbo olú ẹ̀ ní ọ̀lọ́lẹ́kẹ́ tó yẹn yẹn ilé ìbò yóò dọ̀ mú ọmọ lọ́lẹ́kẹ́ wọ̀ bá ẹ dàpọ̀ kó sì mọ̀ pé ẹni ọba ti wálé pé mímí lọ́jọ́ lè máa ń wù sí lè máa ń wù má ẹ kọ́ bá níbi lè máa ń wù jẹ àwọn ní ọjà lè máa ń àwọn ní ọjà àfáàgbà ní ọjà dáná sí gbogbo ilé ẹdẹ ìjọ lọ máa ń bẹ wàhálà ìbẹ́sìn ọlọ́wọ́n bó ṣe gbòòrò ìdá àwọn abẹ́ ń tẹ hmm, subhanakallahumma ẹ̀dọ́ bá níbi èrè omi ìdíkálẹ̀ kí. náà ẹni mo ń bọ̀ ìbéèrè kan èjì ó ti lèyàn méjì hàn ó di mẹ́ta ń bọ̀ ẹ jọ̀wọ́ ṣé obìnrin lè béèrè ìbéèrè pẹ̀lú sísọ lẹ́nu nítorí ìbéèrè náà ní bùkátà sí àlàyé tó yẹ kóró jẹ́ irú ṣe ní àlàyé tó yẹ kóró jẹ́ ẹ̀sìn kọ́ tí mo sì gbọ́ yẹ kóró.